a ti parí part one nù part two ló kù iṣẹ́ la sì fẹ́ ṣe iṣẹ́ la fẹ́ ṣe o hmm, ni wọ́n sì sọ pé ẹ sáré ṣiṣẹ́. Ah, ẹ sáré ṣiṣẹ́ bíi pé iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa ni bẹ̀rẹ̀ ní kò ṣiṣẹ́ yóò mọ̀ jálè ẹ sáré ṣiṣẹ́ lọ́pọ̀ bàbá lókè ó ìpín kéyìn wọ́n fi ọmọdé ara. ṣiṣẹ́ kọ́mọ́ bá fàgbà ṣiṣẹ́ bẹ́yìn ṣe ń fàgbà ṣiṣẹ́ yìí ẹ tí wọ́n sọ náà gangan nu pé ká fọmọdé ara ṣiṣẹ́ ká má bàa fàgbà ṣiṣẹ́ ká má bàa fàgbà lágbára yan àgbà ìyá àgbà gẹ́gẹ́ àgbà òsì àgbà rádaràda bẹ́ẹ̀ fi ń ṣiṣẹ́ kéèyàn ṣiṣẹ́ kékeré. ẹ má máa fi èbó ara búyàn kọ̀dá kọ̀dá ẹ̀dá lè ṣiṣẹ́ ẹ ṣe ń so. sẹ́yìn ní ìkòríta tí a dé ó ṣeé ṣe kẹfẹ́ cried kẹfẹ́ sunkún ṣàlùbọ́sà ń wà ní mathematics tèmi àti yín fẹ́jọ sí i bẹ́ẹ̀ ni so adakẹ́ kọ́kọ́ mọ́kàn. tó lè náà là bọ́ ọmọkùnrin. bẹ́ẹ̀ ni. ọlọmọkùnrin sì kú. bẹ́ẹ̀ ni lẹ́gùn. sinmi pa ifeanyi. yé yé ẹ ìkúnlẹ̀ abiyamọ. àṣírí ni bí mo sọ fún yín tẹ́yìn náà mo ti. yé ìkúnlẹ̀ abiyamọ ìkúlẹ̀ abiyamọ. ọ̀pá àyàn. Bàbá ti pọnmọ́ la kéjì ẹ̀ kí lọ jẹ yó. Ẹbí mo mo mú sọ fún yín mo ní amọ̀ kan. Àwọn èèyàn ṣe lẹ́jẹ̀ lọ́rùn wá nítorí kẹ́lí. Ọ̀pọ̀mọ́ la kéjì rẹ̀. Àmì ẹ mọ̀ sunkún ẹ mọ̀ ké ẹ mọ̀ Ọ̀dà ẹ̀jẹ̀ ní rọ́ọ̀nù lọ́kàn tiẹ̀ náà ẹ̀jẹ̀ ní rọ́ọ̀nù lẹ́mí rẹ̀. Ṣé wàá rí ibi tí ọwọ́ Mm-hmm. ẹni pé ńgbà tó wá pa ifáyìn tán sinmi pa ifáyìn ọ̀fà lọ wọnú igi wa wọ lọ́nù yìí. ọ̀kẹ́rẹ́ sì bí ti. tó ti gbá tó òkú rẹ̀ lọ́nù. owó òkú rẹ̀ lọ́nù. ìyọ̀ǹda ẹ bá sọ fáwọn fámìlì ọmọ tí wọ́n pa ẹ̀sọ̀ pé òwò tó bá gbà láàfún èmi kan èmi ní dágunró èmi kan èmi fàdéyí olóró mo promise wọn àárọ̀ òkú ọmọ yìí àárọ̀ ni. ṣé èmi ọba sọ́jẹ́sì pé ẹ nígbà tá a ti mọ̀ pé sinmi parí fáyìn báyìí tó sì wọ̀ lọ́nu igi pé ẹ jẹ́ ká ní bí abi one minute silence fún ifáyìn tí wọ́n pa. pẹ̀lú ọba wa tẹ ọmọ náà ṣàfẹ́fẹ́ rí. àmín tí wọ́n rí ní ìkóríta tí èmi àti yín tá a dé ìkóríta tí ó ní agbára ni. <laughs> ìkòríta kan tún wà tọ̀ lágbára. bẹ́ẹ̀ ni nínú mathematics tèmi àti yín fẹ́ ṣe náà. ẹ ẹ rí ẹ rí ní ayé ẹ ẹni pẹ̀lẹ́ là ń pa àmọ́ kò ló pẹ̀lẹ́ ẹ̀já àgbà pé mi ò wà lónìí. ẹ wá ẹ jókòó kì í ti pọ̀ lágbára báà náà bí bá explain fún yín yóò yé yín ẹ jẹ́ explain fún yín kó lè yé yín dáadáa ṣé ẹ rí Simi ní àdúgbò àwọn Simi kò <laughs> ah, kí lọ́mọ òun gbogbo yẹn ló sì mọ̀ sẹ́mu alias yẹ ẹ́sk ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ́sk ni ni wọ́n mọ̀ pé <laughs> ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọmọ sísí mi àwọn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ nìkan lọ́mọ sísí mi ẹ́sk èyí ni gbogbo èèyàn mọ̀ sí ní síríìtì wọn sẹ́wọ́n nígbà tí sinitọ́ pa yín fáyìn tán sẹ́mọ́ tó ṣe ọ̀rá dèwé bẹ́ẹ̀ ni. hundred meters. àtìgbà <laughs> ọ̀nà wa ni a mọ̀ wá ẹ́sk fẹ́ ẹ́sk nínú mathematics <laughs> ẹ ti níbi tí secret finance kì í ti wá. ṣíbìtì ah, nìkan pé two x. ẹ jẹ́ explain ẹ̀ fún yín ó ní two x minus five sisi ah. kọ́ọ̀tù forty eight five x. ẹ̀kọ́ ìtumọ̀ ní pé tí wọ́n bá fi lè rí x o. bẹ́ẹ̀ ni forty eight years. ẹ ti gbà á bẹ́ẹ̀ ni mo sọ fún yín sẹ́ni kò wá sí ní tí ẹ lè ṣe nínú mathematics ní ilé ayé ẹ̀ wá x kì í ní sá kò sí ṣe fẹ́ ṣe you you you you you gonna fire. ẹ kò sí bá a ṣe ní wa náà ti pa àyàn ó di dandan ká wà. ṣé ní tí mo sọ fún yín nù pé. mo mẹ́ni pé ẹlẹ́sẹ̀ ò lọ lájà. bẹ́ẹ̀ ni mo bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ṣé ẹ sì rí ntí èmi àti yíta fẹ́ ṣe oore la fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ mu nàìjíríà o. ẹyin ah, ah. ò mọ̀ pé mọ́dà ni ẹ́sk ni o ṣíṣe mọ́dà bó ṣe sá lọ sí ẹ̀yìn mọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ó ti lọ mọ́ pa kiri. ṣé ntí mo wá ń sọnù. náà lèmi náà sọ pé ó di dandan á wá ẹni tó bá fi dà pààyàn. ìdá náà la ó fi pa ibi tí mò ń lọ gangan nù pé èmi àti yín ìkòríta tí àwa ń lọ yìí á <laughs> jọ rin ìrìn àjò. àìrọ àìrọ ṣe ṣe pé ẹ̀yìn wọn máa sọ pé ká tó bá rin ìrìn àjò ó yẹ ká mọ ẹni tá a bá lọ dédédé àpàníwà nílé òye àpàníwà lóde ẹ̀wọ́ ẹni bá rìn òwò àyè sòrò tí ìsèpẹ́ yìí náà lọ lè pa mí. Ah, ṣé ìwọ àjọ mọ́dà bẹ́ẹ̀ ṣe ń wò mí. ẹ̀sìn mọ́dà fádà ni. Ah, ah. ṣé àwọn tí wọ́n kọ ìwé ìgan bẹ́ẹ̀ bá rí hmm, wọ́n kọ̀ọ̀kan finance kìtì bẹ́ẹ̀ ni ṣé ẹ rí i pé nínú ìwé finance kì ni wọ́n ti parí ẹ̀ àwọn tó níwèé gan wọn wá wọ́n rí ní. wàláwà jẹnuba wánù tó kọ̀kọ́ rí ẹ̀ jẹ́ ẹ̀mí wọ́n àmọ́ pè wá ní kí <laughs> lómi òòlù àwọn ṣetán. <laughs> ẹ ṣe wá rí kó tó di pé a lọ ṣe mọ̀ pé ọ̀pọ̀ ọ̀gbà lọ jẹ́ pé ntẹ́ èèyàn ń wá lọ Sókótó ó wà lápò Sókótó èèyàn. <laughs> ẹ jẹ́ ọkọ bẹ̀rẹ̀ ní sọ̀rọ̀ àǹdí ìsìn wa lọ́tọ́ ẹ kì í lè sá pamọ́ sílẹ̀ ẹ wo inú Sókótó yín <laughs> tó wà bẹ́ẹ̀ ẹ wẹ̀ yín bọ́ọ̀dù o lè sí ní ẹ̀sìn o lè sá pamọ́ síbẹ̀ kò sí tí o lè ṣe ẹ̀ kì í burú lọ́mọ. kò sí bẹ́ẹ̀ o. ẹ tí ì rí náà. mo ń bọ̀ ẹ jẹ́ fege ẹ mọ́. Síkírá fẹ́ǹgẹ̀ fẹ́ǹgẹ̀ ọ̀bọ̀ wa rí ẹ̀sìkì òun náà àwọn kọjá o ti sá lọnu ẹ rí bẹ́ẹ̀ ti jápa nù ti lọnu so ntí èmi àti yóò wá sí nísìn á wà gbéra àmọ́ wá ẹ̀sìkì lọ. jẹ́ kí wọ mọ́tò òkúta náà jìnnà ní kọ́mọ̀jà pé ó ti sá lọ òkúta náà. Ah, <laughs> a gbàdúrà pé kò ní débẹ̀ ni àmọ́ kó tó di pé a lọ ẹ já fi ìrìn àjò wa ká fi lé ọlọ́run lọ́wọ́. Ah, ìrìn àjò ẹ̀dá láyé ọlọ́run ló mọ̀ ah, òpin ìrìn àjò ká fi ṣàdúrà olúwa wẹ́ẹ́ kìlọ̀ ìrìn àjò tèmi tìrẹ nínú mathematics la fẹ́ ṣe olúwa ọba ajẹ́ kò sọ wá ò kọ́ da gbogbo tá à ń ṣe náà ẹ́sìkì làwọn lọ. sí ọlọ́run gbàlá wa. àmín. olímọ̀ sájà ayé wa. àmín. ọba lánàá ọba lónìí. ọba títí ayérayé. ọba tí kì í kú ọba tí kì í sá. àmín. àwọn ọmọ rẹ rè ó. àwa rè é. ọ̀rọ̀ tí ọ̀kan wà lápá tí ọ̀kan wà lẹ́sẹ̀. bẹ́ẹ̀ àkókò mọ ifá yè ìgbà fẹ́ràn rìn kí o. àdéhùn máa sọ pé bí bá fẹ́ lẹ́mọ̀ sọ̀sọ́ kí o mathematics ló ní awa kí o mathematics lọ sọ bẹ́ẹ̀ o. Ah, bẹ́ẹ̀ ni. àwa fẹ́ máa lọ ọlọ́run máa bá wa lọ. àmín. àti màá ṣe àti àkọ́sí ọwọ́ àwọn ọmọ wa bá olúwa dákun ṣàánú wa. àmín. àmọ́ wá ẹ̀sìn lólu ẹ̀ mọ́jà sí. àmín. kíkíbi ẹ̀sìn bá wà ẹ̀ bá fi san ara ẹ̀. àmín. ara rẹ̀ sì mú síkùn. àmín àmín jésù. láti mú báyìí pé síkùn ẹ̀sìn àwọn. bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ mú mi. olúwa. èmi rè ó wàásù lọ́ba ń dé ní o. èmi ò tẹ̀ ní nǹkan lọ́wọ́. àṣìṣe rìn àjò òsì tí ọkàn wa olúwa dákun rọ̀jò mọ́nà. àmín. rọ̀jò mọ́nà o. sinmi ọlọ́run gbàlá wa. ẹni ọmọ kìnìún àwọn òsì aláìní. ẹja sí àmì báwọn oyè mi ká tètè bẹ̀rẹ̀ ìrìn yá àmín àmín àmín lórúkọ Jésù ẹja ṣe ògo. ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo. ẹja ṣe hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. oya osana osana. àmọ́ sọ pé àsànà àṣànà àwọn ọmọ aláṣẹwó ní pè lásànà. ó sànà náà mo sọ bóyá tọrọ ká mi lára lẹ́gò. ó sànà ó sànà ó sànà ó sànà ó sànà ó sànà ó sànà ẹ ẹja ẹja mọ lọba. Ah! ẹ wá ẹja sẹ́ẹ̀lì kàlẹ́dẹ́ ládé ó yá ẹ̀ẹ́lì. ẹ má fi dá sí o káwọn ará àdúgbò àwọn èrò pa fẹ́ lọ jà ní. Ah, ẹni ẹni ẹni ẹni ẹni ẹni ẹni ẹni. ṣé nǹkan mi tún wà tá a tún lè ké ká fi ìrìn àjò wa ká fi lé ọlọ́run lọ́wọ́ dáadáa rs kì lórúkọ jésù ọlọ́run ó bá wa wà lágbára ọlọ́run. looking for the ends. rs lórúkọ jésù ẹni tó bá fẹ́ ṣe màá sí ọgbọ́dọ̀ rí ẹ́sì.